sùn wọ́n ọ̀sán ayé mi kí má ra ohun ohun rere láyé ọ̀sán àti ìyàlẹ̀ ìgbẹ̀yìn ọ̀rọ̀ látúbọ̀ tán orí mi ẹlẹ́dàá aṣọ mi ẹlẹ́dàá ìrìn lójú ọwọ́ rí o látọ̀run wá mo yan orí ọwọ́ látọ̀run lèmi ti yan orí ọ̀la ajé ògúngún ní sọ jọ̀wọ́ má ṣọ̀tá mi òwúrọ̀ ọ̀sán alẹ́ mi ò ire ní oyan. òwúrọ̀ ọ̀sán alẹ́ mi ò ire ní oyan. àtúbọ̀tán láyé jẹ́ ìbẹ̀rẹ̀ mi jẹ́ òṣùwọ̀n. jẹ́ òṣùwọ̀n. ọ̀sán ayé mi kí má ra ohun rere. àkọ̀tán láyé já o ìbẹ̀rẹ̀ kò dàbí òpin bírè bákan mi ẹlẹ́dà mi má má sùn lọ pàkókò ire mi bá tókò má sùn gbàgbé o àtúbọ̀tán láyé jẹ́ ìbẹ̀rẹ̀ mi jẹ́ òṣùwọ̀n ọ̀sán ayé mi kí má ra ohun ohun rere láyé pàkókò ire mi bá tókò má látọ̀run wá mo yan orí ọwọ́ látọ̀run lèmi ti yan orí ọ̀la ajé ògúngún ní sọ̀jọ̀wọ́ má ṣọ̀tá mi òwúrọ̀ ọ̀sán alẹ́ mi ò ire ni ó yan ire ni ó yan àtúbọ̀tán láyé jẹ́ ìbẹ̀rẹ̀ mi jọ́sùn wọn ọ̀sán ayé mi kí má ra wọn. Mama, kí ló dé ẹ rí pé báàgì mi lẹ gbé ni. báàgì. ẹ mo gbé báàgì sílẹ̀ ẹgbẹ́ ẹlẹ́ ẹ bá mi gbé báàgì mi jọ. ṣé ojú òṣùwọ̀n fún ẹ ní ṣé wọ́n pé mo gbé báàgì mi dé nígbà tí mo dé síbí báyìí. báàgì tèmi ni. ẹ fún mi ṣé ọ̀rẹ́ wa báàgì mi jáde mọ́ ah, ni báàgì mi. Mọ̀ wọ́n báàgì mi ó gbé báàgì mi fún mi gbá mi gbé báàgì mi jọ gbá mi gbé báàgì mi tèmi ò ní báàgì mi yẹn gbé báàgì mi. Hmm. mo tún ti láwọn àlá máa ń lá ni o ṣe nìyẹn kan bá mi du báàgì tó lòun lòun ní báàgì mi ó máa ń bá mi fà gan ni tó ní tòun ni alágọ̀. my dear aláìlé yóò gọ o aláìlé yóò gọ o ti ń di gbogbo ìgbà o tí màá kàn máa lálàá pé wọ́n bá mi dùn nǹkan kan tó jẹ́ tèmi wọ́n bá mi dùn mi ì dẹ̀ báyọ̀ kan dùn nǹkan kan ẹ̀ẹ́n kan ṣàánú mi o ẹ̀ẹ́n téèyàn bá ṣọ́ra ẹ̀ báyẹn kókólú ẹ̀ má lọ fẹ́ ru ẹ̀ṣọ́ orí olórí o kẹ́nìlẹ́ni má lọ gbà ṣe olúwo ẹ̀ ṣe o. ó dẹ má wọ̀ rẹ̀ tílẹ̀ bá mú àlọ́ sọ̀rọ̀ pásítọ̀. ẹ ṣàánú mi ẹ bá mi rí wọn o ẹ ṣàánú mi o. ayé jẹ́ ìbẹ̀rẹ̀ mi jẹ́ òṣùwọ̀n ọ̀sán ayé mi kí má ra ohun ohun rere láyé ìgbẹ̀yìn ọ̀rọ̀ la túbọ̀ tán orí mi ẹlẹ́dàá ìṣọ̀lọ̀ rẹ̀. Hmm. Seriously? Mm, thank you. In fact, oh, are delicious. Really? Delicious. <laughs> ẹ yà wá. olúwa mi ẹ̀rọ n fẹ́ kẹ́ ẹ jẹ ti ẹnu yẹn tán ni o kí n tó pass message mi má ti ẹni kí n wá wá yẹn ó ti wà lọ́dọ̀ mi ń ta ẹ ó fẹ̀yìntì síta ń bẹ̀. ok kúkú. olúwa mi ìwò tún ní tí a tún sọ yìí o ẹ ẹ tó máa dáná oúnjẹ lẹ́ni kí n wá wá o ẹ ní kí n wá kúkú wá o. àdìsá cook àti ẹni tó ń dáná the same thing ni. ó dà ẹ wúru cook ó wà ta. cook kọ is cook. ok is cook. Oh. lọ mú wọlé lọ wá. ó yá nà. problem education ni. ẹ son is a good looking boy ó dẹ̀ fine o very handsome boy. ńlá ni ẹ o <laughs> oh, alálùbáríkà ọmọ ni ẹ. sórí ilé ọkàn tí mo wọ ilé lọ tí mo lọ jù sí ọ̀gá lọ́ọ̀kan lọ́gà gíráàbù ẹ̀. ní kíákíá bẹ́ẹ̀ náà. sórí lẹ́yìn ọ̀gá ìyàwó ọ̀gá kò nẹnu tó mínú lé yìí. àmọ́ wá gbọ́ ọmọ kẹ́lì tá a bá ti wá wọlé lọ. Mm, mm, mm. Michael. àhódà Michael wá bá ti wọlé lọ má bójú mi jẹ́ o tó bá bójú mi jẹ́ mi gbá bẹ́ẹ̀ yẹn jẹ́ torí mo ti ròyìn ẹ mo náà ṣe burúkú náà bẹ ah mo náà bẹ báàdì gan ah ǹjẹ́ bẹ ẹjọ́ kẹta nílé yìí let's go jọ ó yà náà. gbà mí lówó yẹn ẹ dúró ká ó lè tẹ̀lé mi bẹ́ẹ̀ olúwa mi bá pàṣẹ fún wọn bọ̀ ni olúwa mi ti bọ̀ area máa bọ̀. ẹ bọ ẹ kí ló ṣe yín lápá. kò fakọ sí apá ń dùn ní ṣáìtì ẹ nìyẹn. how are you? kí lorúkọ ẹ. Michael ọmọ olúgbó ni ẹ. ọmọ lẹ́yìn náà ni. ọmọ lẹ́yìn ni ẹ ṣé wọ́n ti sọ iṣẹ́ tó máa ṣe nínú ilé fún ẹ. gbogbo ẹ̀ pátá ni àti ṣàlàyé fún mi mo lè fara mọ́. ok my dear. yes sir. ṣé wà comfortable pẹ̀lú ẹ. ọ̀ní ẹ mọ̀ pé nǹkan tẹ́ bá ti fẹ́ náà ni máa fẹ́ so no problem. tí wọn bá ti kọjá yìí wọ́n á jẹ́. Eh! irọ́ ni o ó kọjá yìí ara ẹ̀ ti lájà ṣé bó ṣe wà yẹn ibi ẹ bá fi iyọ̀ ẹ̀ sí ibẹ̀ ló máa ń ṣòmí sí ẹ̀ eh. á eh, drop water síbẹ̀. bẹ́ẹ̀ ló sọ ma bó ṣe rí yẹn gan ló ṣe jẹ́ mi kọjá yìí ṣé ẹ fi pẹ̀ máa lè ṣiṣẹ́ pẹ̀lú apá ìwà yìí. ah eléyìí ò dààmú mi bẹ́ẹ̀ ni eh, accident ló fà má má kò lè lọ ju báyìí lọ ni mo fi ń se oúnjẹ dáadáa gbogbo ẹni máa pò pọ̀. tètè ló sọ àyè ògbóni tí wọn kọ ní last time ni ìyẹn òbèsè rè oní alágbàtí ní oníṣẹ́ tó ń ṣe fún màmá ẹ oníṣẹ́ <laughs> tó ń ṣe fún màmá ẹ lé. <laughs> anyway young man èmi ò láìkẹ́ tó bá ń ṣọlẹ̀ o múṣẹ́ ẹ̀ níṣẹ́ kò dẹ̀ múṣẹ́ ẹ̀ lọ́kùnkúndùn má ṣọlẹ o. Ah, kò mí ṣọlẹ ẹ ṣe rí ọ̀rọ̀ pé ká so oúnjẹ àfihàn pé Ọlọ́run dá mọ́ ẹ̀bí tèmi ni gbogbo apáta la mọ oúnjẹ ṣe tó bá lè dá pé fẹ́ dán mi wọ ẹni ń wọ kíchìn kí n sáré bá pò nǹkan pọ̀ sí. Michael ah, kò lè tó yẹn ẹ lọ kẹ padà wá lọ́la àwọn oníṣe bí wọ́n lè wà ní boys quarter náà. lọ́rẹ̀ lọ́rẹ̀. àìrọ lórí boys quarter tí ewì yẹn máa mi problem àwa ń bẹ o ẹ̀jọ̀ kó máa escort lọ́dọ̀ mi. Ah, excuse me escort it's called squats squatting. squat. ẹ omi màá níṣẹ́ tí ẹ bá máa lé mi pẹ̀lú ọ̀hún òyìnbó yìí ìsádàkẹ́ ẹ̀ka english teacher fún mi àbí kí eyín máa yọ ní o. <laughs> díẹ̀ díẹ̀ ni màá lẹ́yìn. ọ̀ṣẹ́ àṣà take care. All right. All right. You're welcome. Oh, yeah, let's go. I am a you. mọ̀ọ́gá yìí ọ̀rọ̀ tí èmi àti sábà sọ sí inú ilé yìí mi ìrìn tó tún lè sọmọ. ó fi kọ́ sínú báwọn sọ. ó ti o ọ̀rọ̀ ẹni lásán náà ni. lójú ọwọ́ rí àtúbọ̀tán àtúbọ̀tán láyé jẹ́ ìbẹ̀rẹ̀ mi jọ́sùn wọn ọ̀sán ayé mi kí mara ohun ohun rẹ̀. ìyàwó ọ̀gá wa nìyẹn ẹ̀mí ọ̀gá nìyẹn bó ṣe wá wà yẹn bó ṣe máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ah, ọ máa tọ́jú mi lọ. ajé bàbá bàbá bàbá ẹ mọ̀ bọ̀ ẹ rà sábà ẹ̀rọ ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀rọ. ṣé bàbá bàbá ló ń wa ọ̀gá <laughs> àwọn lọ́wọ́ ọ̀gá ṣé madam ẹ̀ ọ́n ti rẹ̀ ń tó wà wọ́n báyìí àwọn ọmọ sísọ fọ́gà pé ń fẹ́ fi iṣẹ́ géètì lẹ̀ mo fẹ́ máa wá ìyàwó wọn àtẹ̀kọ́lẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀. ọlọ́run ní gbà fún. kílódé. ọlọ́run ní gbà fún. ẹ dáko ọ̀gá ń kọ́. ní o máa take bíi three to four hours mo fẹ́ sinmi wọ́n fẹ́ rest ṣé ìfẹ́ kan fara mọ́ mi díẹ̀ ni. ọ̀dà ọ̀dà mọ̀ ọ̀dà bẹ́ẹ̀ mọ̀. okay anyway tẹ bá need anything ẹ sọ fún mi ó tiẹ̀ jẹ́ stout tẹ́ bá dẹ̀ yó ẹ sọ fún mi màá tó mú nǹkan mi wá sí fún yín ṣẹ́gbọ́n. Ah, eh, eléyìí tí ọ̀gá ti ọ̀dùnkẹ́. Ah, tẹ́lẹ̀ tí ìṣàásùn ibi owó rán sí. kí ló ṣe ẹ ajá gé ẹ̀jẹ̀ ni òyìnbó ló kọ́ ẹ ṣé wọ́n yí ẹ báyìí ṣé kí n dẹ́ padà ni. má jìbí bẹ́ẹ̀ òyì kọ́ mi. ó yá na let's go jàre. àtúbọ̀tán láyé já o ìbẹ̀rẹ̀ kò dàbí òpin bírè bá kàn ẹlẹ́dàá mi má má sùn lọ bàkókò yìí mi bá tó má sùn. ẹ káàbọ̀. kí ló adé tó jẹ́ káwọn ọmọdé lọ sùn sí ara wọn. èmi kọ́ wọ́n sọ pé àwọn fẹ́ rí yín pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ alalẹ́ ń wọlé pé sọ àwọn dẹ̀ fẹ́ rí yín lénìí because àárọ̀ láǹsìn káwọn tó tún jí ẹ̀yìn atún ti bẹ́ síta òun ní hmm, anyway eh, iṣẹ́ ni ṣe mọ̀ pé à ń lọ fún new dispensation ń sìn. So several meetings upon several meetings, getting to know the new ministers and all the rest. So wọ́n náà mọ̀ pé ó le díẹ̀ má my má Ah, a bínú but my dear I'm kàn fẹ́ bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan ṣé o rí o ò ní di opó ọ̀sán gangan o àmì o ò ṣàmì ẹ̀ ọlọ́run ní sọ ẹ́ dopó ọ̀sán gan ṣé o rí má sọ mí lò lórí burúkú ṣé o mọ̀ wípé òṣì ní fóbìnrin ṣé o mọ̀ bẹ́ẹ̀ tẹ́yìn ọkùnrin bá ti bẹ̀rẹ̀ sí purọ́ oríṣiríṣi ẹ̀ ń lọ mítìn ẹ̀ ń ṣe oríṣiríṣi rọ́bìṣì yẹn ó ti dìran pé ẹ̀ ti lójú ń ta ni tó yẹ pé o ti fẹ́yàwó kan síta tó fẹ́ jẹ́ kí n mọ̀ mú un wá ẹ̀yìn mi wò ó rọ̀ débi wípé mi ò rẹ́dí láti ṣopó o mo bẹ̀ẹ́ lórúkọ ọlọ́run jẹ́ kí n mọ ibi tó bá sá pamọ́ sí ń ta. obìnrin ọkùnrin. ta ló ráyè gbogbo ètí wọ́n sọ yẹn sí. ẹ ti ń jẹ́ lọ́sìn. He's jealous. uh, Tèmítọ́pẹ́, uh, come on. Àtúbọ̀tán láyé jẹ́ o, ìbẹ̀rẹ̀ kò dàbí òpin. Bírè bákan mi ẹlẹ́dà mi máa ma sùn lọ. Pàkókò ire mi bá tókò má sùn gbàgbé o. Àtúbọ̀tán láyé jẹ́ ìbẹ̀rẹ̀ mi jẹ́ òṣùwọ̀n ọ̀sán ayé mi kí má ra ohun ohun rere láyé. lákòókò ire mi bá tán. ìgbẹ̀yìn ọ̀rọ̀ la tó bọ̀ tán. orí mi ẹlẹ́dá ṣe mi má sùn láyé má sùn lọ́jọ́ orí. látọ̀run wá mo yan orí ọwọ́. látọ̀run lèmi ti yan orí ọ̀la. ajé òkúkú ti sọ̀tọ̀ wá má ṣọ̀rọ̀. òwúrọ̀ ọ̀sán alẹ́. sùn wọ́n ọ̀sán ayé mi kí má ra ohun rere láyé mi ìgbẹ̀yìn ọ̀rọ̀ la bọ̀ tán orí mi ẹlẹ́dàá aṣọ ló ṣe fẹ́ sí ibi. ṣe gbádùn oúnjẹ. Ah, oúnjẹ náà dùn. ẹ̀rí kì í ṣe obìnrin nìkan ló mú oúnjẹ sí o madam a pọ̀ nú àwọn ọkùnrin tó yẹ pé a mú oúnjẹ sí gan irú èmi dẹ̀ ń wò yìí catering school ni mo lọ mm. kò wá sí oúnjẹ náà tí mi ò lè ṣe ilé ayé àfi tí ó bá mú láti ṣe lókù. <laughs> YWC nìyẹn that's very good hmm. then that means pé ìyàwó ẹ ò lè fi ẹ ṣàkọ lórí ọ̀rọ̀ oúnjẹ nìyẹn. Ah, <laughs> àfi tí bá kàn fẹ́ ṣàánú ẹ̀ ló dẹ́kun pé bóyá obìnrin tó jẹ́ kí n filẹ̀ àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa máa ṣe òrùba máa kàn wọ kitchen lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa sóúnjẹ fún kó lè mọ̀ pé ọkọ tó ń fẹ́ o kì í ṣọ̀lẹ láti sóúnjẹ. àpẹẹrẹ <laughs> eh, ẹ eh, madam ẹ má bínú àárí eh, àwọn ọ̀gá kan wá bí bí ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ ní ṣé wọ́n travel ni. Ah, ọ̀gá ò travel o Eh, wọ́n bízì lẹ́nu ọjọ́ mẹ́ta ìtorí yẹn ni wọ́n ṣe ráyè wá ṣé kò sí. ẹ eh, ẹ eh, kì í ṣe bẹ́ẹ̀ ọgbẹ́ wọn bá ti débẹ̀ yẹn bí ẹgbẹ́ ọlọ́run dé ni gbogbo àwọn owó kọ̀ọ̀kan tó máa fún wa yẹn ní. Ah, ah, sọ fẹ́ sọ pé mi kì í fún yín lówó nìyẹn. ó ti o ah, ó ti o ti àfi ṣe bẹ́ẹ̀ ẹ wò pẹ́ẹ́nu mi wọ̀ ń gbẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ rárá ẹ akàn sọ pé ọmọ kì í tó wa náà ni igi ẹka tó gbà ń bí ká gbà lọ́n ká gbà náà la fi ń gbéra ró <laughs> ayọ̀ náà ni ayọ̀ ni. Michael ọjọ́ ìdùn ṣe gan ni. ọ̀gá mi wá ṣe lọ́wọ́ bèjì. ẹ bẹ́ẹ̀ bá ti fẹ́ nǹkan kan ṣe tó ni. àtúbọ̀tán láyé já o ìbẹ̀rẹ̀ kò dàbí òpin bírè bákan mi ẹlẹ́dàá mi ah, máa ń sùn lọ. Ah, ṣé wàá pa ṣẹkújọ́ mẹ́ta. àwọn ènìyàn jàre. mọ́mí àti dáàdì nǹkan. àlàáfíà ni wà. ṣé kò sì tààrí. ẹ nǹkan sọ pé kí n wá kí n n tí mo rí ẹ máa rí. àbẹ́gbọ́n yín wà nílé. ọmọ wa ní ṣùgbọ́n báwo ni. ee mo fáyọ. ló jẹ́ wà tó kẹ̀. Oh. ṣé ẹ̀ ń gbọ́dọ̀ ṣẹlá. àtètè ń wọlé ẹlẹ́fẹ́ máa mú olóko ìwọlé ẹ̀ka abilérè pé iṣẹ́ ojú iṣẹ́ wo ló gbà tó fi wálé mọ́ tabade bàlá ọ̀rọ̀ mi ò ní bẹ́ẹ̀ ní ọ̀sán mi ò ní bẹ́ẹ̀ lálẹ́ mi ò ní bẹ́ẹ̀ ní ọ̀dásọ́lá nìkan máa ń bá mi bàá náà. Michael dúró náà kí ló bá dé iṣẹ́ kúkú tó gbà yá kí ṣobìnrin. ẹ̀yin èèyàn tún dé o ẹ tún dé ìsìn o ẹ ní kí ayẹlé lọta ó lọta ẹ ní kó sebẹ ó sebẹ kí ló fẹ́ kó tún ṣe tágbà iṣẹ́ kan ṣe é sì rẹ̀ ní àwọn lẹ́nu o kò fẹ́ kan ṣe o ó kàn jókòó kalẹ̀ sílé ni o àtúnṣe kan ṣe é sì iṣẹ́ kúkú iṣẹ́ obìnrin ohun tí wọ́n rọ̀ kan báwọn ẹ̀ṣá fún mi lè fi ṣe wà Michael iṣẹ́ obìnrin ni tójú ò bá tiẹ̀ ojú ti àwọn ará ilé ẹ̀. ṣé obìnrin bá wo ok ṣé wọ́n mọ̀ pé catering ni mo ṣe ní school kódà iṣẹ́ tí mo lè ṣe yàtọ̀ sí yẹn tó wà ń tajà kọjú ẹ̀ fún mi ah, ah, àwa ọ̀nà kan bá wọn sí ta fi ń pàṣẹ kan ta ṣe ta kọ́ nílé ẹ̀kọ́ ò tún níṣẹ́ obìnrin ni iṣẹ́ obìnrin kọ́ iṣẹ́ obìnrin ni. ẹ̀gbọ́n mi àǹtí ṣubú mi ṣẹ́rí tó ṣe pàtàkì ní pé gbogbo iṣẹ́ tẹ̀dá máa ń ṣe kọ́ ló ń fa rògbàríkà sí nǹkan tí nìkan máa sọ ni pé ṣẹ́rí tí ọsàn tó bá pẹ́ lórí igi jù ẹyẹkẹyẹ á jẹ bómùwẹ̀ bá dẹ̀ pẹ́ lódò abódò lọ bí ẹ̀dá bá wà láàyè tí ò níṣẹ́ lọ́wọ́ tó ń sọlẹ̀ ó lè láyé àpè ní tó ṣe pàtàkì ni pé kọ́lọ́n fa àlùbáríkà sí ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n ṣe ọlọ́run ló mọ sí àṣelà ṣe ti gbọ́ ẹ má bínú. báàbù kò ló gbé dání yẹn ṣé òun pọ̀ fọ́ ni àbí òun ka báàbù verses kìnnì kan gọ́ngọ́n kìnnì kan ń bọ́ ló òótọ́ lẹ sọ bọ̀dá ṣọlá olórin kan ti sọ bẹ́ẹ̀ anyway michael bíbá ni máa sùn lẹ́nìí o. tẹ́lẹ̀ sọ pé mi lọ́ọ́ fi ṣe lẹ́nìí. mo ṣe àbá ilé. bọ̀dá ṣọlá ẹ̀jọ̀ kí ló wà ní kíchìn hmm, eh, oríṣiríṣi oúnjẹ ló wà lé ẹ̀wọ̀n fún gbà tẹ́gbọ̀n ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ ń sìn everything ti yàtọ̀. kí ló máa jẹ? tó lójú yẹn kò kàn mí o. ẹgbẹ́ mi bọ́ọ̀lù ẹ̀sìn ẹ̀kọ́ àmójúbà àdúgbò fò mìíràn ẹ̀sìn hàn mo assim, ó. Yusuf Yusuf Oh. bá oúnjẹ tó ń ṣe dé. ó ti fẹ́ jiná kù díẹ̀ nù. jọ yára sí yára sí jọ. ma kò lé mọ́ o. ẹ ni máa sọ fún ẹ pé kó má máa jẹ́ kí nǹkan tán pátápátá nù lé kó tó sọ. owó lórí tébù o. ẹ ẹ ìwọ náà ló ní. àwa mi ni ìlú kan. Ah, ẹ ṣe báwo náà ṣe ní kí n wo ilé. wọ́n eh, ní gáàsì kan lójoojúmọ́. ẹ ṣe mo dúpẹ́ ó máa ya yín délé ni. Hmm, eh, eh, ọ̀gá ò jáde lọ ibì kankan lénìí ara ìyàwó wọn ò rí ah, kí ló ṣe wọ́n. Mm, ó kàn rẹ̀ wọ́n náà díẹ̀ ni. ṣé kò pọ̀ jù ṣá. ẹ kò pọ̀. máa fún ọ lálàáfíà. ọ̀gá wa ní kébì náà máa lọ ilé ó ní kí n lọ sinmi. ó dà bẹ́ẹ̀ ó dà ẹgbẹ́lẹ́ máa fún ọ lálàáfíà. owó èwo tún lélẹ̀. ẹ tọ́jú ẹ. ẹ máa ṣe ẹ̀kọ́ kan fún mi pé kí n kó pamọ́ ni. ẹ lórí èyí tí mo kó fún yín jò ní ìyẹn ọ̀gá fún mi níyẹn ni ó ní ká fi ṣe nǹkan kan ó kàn fún mi ni ṣùgbọ́n eléyìí ọ̀gá ń gbò ní kí n máa lọlé ló bá sanwó oṣù mi fún mi. Ah, ọ̀gá yín má ṣe yan o ṣọmọlúàbí gan ni o. eré ọlọ́run ó jẹ́ káran rí àwọn ẹni eré bá dòwò pọ̀. Ah, àmín o. ọlọ́run jẹ́ ká máa ẹni èèyàn gidi bá ṣiṣẹ́ kò pọ̀ nú àwọn olówó ńlẹ̀ yìí tí wọ́n ń fẹ́ kẹ́ni abẹ́ wọn kí wọ́n rí jẹ. Hmm. ẹ ṣáàjà àmọ́ gbàdúrà fún gbà owó àwọn gbàdúrà fún. aláàánú mà ni wọ́n ga yín yìí o ọlọ́run màmá gbọ́wọ́ ẹ̀ sókè o wọ́n ṣe o. owó tán fún wa yẹn mo fẹ́ káwa náà dẹ̀ fi wá nǹkan kan ṣe lóòótọ́ tí wọ́n máa máa rí lára wa mi ò fẹ́ ká fi jẹun. ọlọ́run á dẹ̀ fẹ́yìn náà ṣe ẹ lè fi ṣe ń tó dáa lágbára ọlọ́run. ọlọ́run ní kí Yusuf ṣe kíá àti ẹ̀mọ̀ kó máa ya yín ẹ jẹ́ kí n lọ bá wọn ẹ jẹ́ kí n lọ bá wọn lọ́wọ́ sí Yusuf o láti ti dé o. yín ṣe dùn ẹ ṣebí irú eléyìí ló yẹ kó gbé mi sílé gẹ́gẹ́ bí aya kó máa ṣọkọ lórí mi instead of bàbá òṣì tó fi mi ṣe furniture sílẹ̀. kí ni madam ṣe lẹ́yìn mi àbí mo ṣe wọn ni nǹkan mo ti ṣe wọn ṣe máa sọ fún mi náà fi dúró sẹ́yìn mi mi ò mọ̀ pé mi ò ṣe wọn mi ò ṣe wọn. pàgọ́ sílẹ̀ ah michael fi yẹn sílẹ̀ kí ni problem ẹ̀ wájú ṣe ń gbọ́ ṣe lẹ́nu mo wá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ fọwọ́ gbá mi nìyẹn. Ah, ẹ má bínú ọ̀gá ẹ ṣe rí iṣẹ́ mi wọ́n ṣe ń mhm. tí àwọn ọ̀gá pátápátá bá ń bá rí mi pé mò ń ṣe nǹkan báyìí ìjẹ́bọ́ lẹ́nu mi nìyẹn ìjọ ìjọ. michael ṣe lẹ́nu mo wá bẹ̀rẹ̀ ṣòro kò sí nǹkan tí ọ̀gá kankan lè ṣe o understand kò dẹ̀ sí yọ̀gá tí ẹ̀ ṣe fẹ́ mọ̀ ẹ̀mí mo fẹ́ kó mọ̀ kó o dùn mọ́ mo mo dẹ̀ láìpẹ́. what. kí ló ń ṣe ẹ̀jọ̀ mo fẹ́ tọ̀ lọ mo fẹ́ tọ̀. Ah, Michael kò mọ̀ pé nǹkan tí èmi bá fẹ́ mo fẹ́ nìyẹn. ìyá ọmọ wí lóò ẹ bá rà lára yín ayé yá ilẹ̀ ń pọ̀ nígbà àwọn bàbá yín náírà ní ilé tí ẹ bá wò. ilé burúkú ìyá lára bí gbogbo ẹ o. Ní sùúrù Mo wà ní tí mo ti ń ṣe nǹkan lọ́wọ́. Ìyàwó wa bá mi kí ló ló ṣe fún wọn. ọba ní ẹ pẹpẹsẹ o kí sọ̀rọ̀ èsì lábúrò farabalẹ̀. ọba ní pariwo. sọ̀rọ̀ jáde. ọba ní ẹ pẹpẹsẹ kémi àti àwọn kàmá kàmá fẹ́ra. irọ́ ni o ìyàwó ọ̀gá jù sí ẹ. ọpẹ́ ní fọlọ́hún wọ́n ti gbé mi táwọn ọmọ ọ̀jẹ̀dẹ̀ mo kẹ́ kó ríire ṣé ó sọ pé òṣèṣá. èmi mo fariga ni mo ní mi ò ṣe ah! ìwọ ni mo wá ra ọmọ ẹran ṣe dé gbá mi. Ah, ah, mo orí ẹ̀bùrú ni abófọ́rùn rọ ni irú ayé wo ló ń ṣe yìí o ti ń lo ayé aláyé o ò ṣe láyé tiẹ̀ pẹ̀lú ìyàwó ọ̀gá ọlọ́run bá mi ṣetán láti ṣe oore owó ẹ̀ fún ẹ o wá ń dàgì pẹ̀lú ọlọ́run o ń ṣàgídí pẹ̀lú ọlọ́run ṣé èṣù ló ń bẹ lọ́run kó ṣe oore fún ẹ ni. kí ló ń sọ yìí ṣé orí ọlọ́run ilé ni àbí ìyà tí máa bá ń bẹ̀ tó máa ju ìyà lọ tí máa tẹ́rí sínú kan bẹ́ẹ̀. mọ̀kẹ́lì ìyá ìsáyẹ̀ fẹ́ rọ́ṣìn ìgbẹ́ lè rèbèrè kan wo mi ná sórí mi wà lọ́rùn mi ah. inú ẹ ti ń bí mi ni because ṣé ẹni ń nórí ẹni fìlà ẹni ìnífìlà ẹ̀ẹ́nà orí tó fẹ́ fi dé àdé sórí ohun tí ìyàwó ọ̀gá jù sí ẹ yìí mo ti ń bẹ lọ́hùn bá ti pẹ́ kàn jù sí mi gbogbo gbogbo díbíà ìyàwó ọ̀gá wọ́n yín sọ́kiri ńlẹ̀ yẹn mo kó jẹ sórí wàá tú fèsì wọn gan bóyá rárá rí yẹn mo gbọ́n mu àdé wọ́n jù sí wàá rí wàá yẹ rí o náà dé house ó bá dìbà ó fọ́n bù o bí ìyàwó ọ̀gá ṣe jù sí yẹn ó yẹ kó wàá sọ ìyàwó ọ̀gá di grapio copy náà ò ní mo ti wá mọ́ ìmáà wakọ̀ ọ̀gá ti pẹ́ ìyẹn ìyàwó ọ̀gá kí má wo ọkọ wọn kiri inú àárín ọgbà báyìí. ohun tó ń sọ sí ni pé kì í ṣe. kò ní bàjẹ́ fún ẹ dọ́wọ́ ló bí yọ ọkẹ̀rẹ́. abánidá ìníbánidébẹ̀ mi ò ṣe mi ò ṣe mi ò ṣe. irú òògùn tó máa ń gbowó fún ẹ a máa pè mí náà mọ́tẹ́lì kí ló ṣe tó ẹ bó ṣe ẹ dẹ́sìkì. wo ló ṣì ẹ pé olórí burúkú eléyìí ni ah, kò yé ni o kánú yé ni kánú bèèrè lọ́wọ́ mi máa já sí o òun ò tí Fabregas ò bá níjírì last náà wọn ò ní bẹ́ẹ̀ ṣe. Ah, ẹ̀yin tèmi ẹ má bẹ lọ́kì níjírì gbòòrò tèmi má ti níjírì wọn bẹ́ẹ̀ ṣì mí àìníjírì mi ò ní bẹ́ẹ̀ ṣì mí ah, máa yún ni bọ̀bọ̀ yìí olórí burúkú rẹ̀ dẹ̀bù ni kẹ́rì bó sókè rẹ̀ dìmọ̀ra máa yún ni èmi Arsenal máa skọ́ọ̀bù lórí burúkú síyàwó wa. I love daddy everybody say I love daddy. I love daddy. everybody say I love daddy. Tell me the question I love daddy. I love daddy. Mm, eh, eh. now, you know what we'll do? We will now sing. We'll sing. Is there anybody here that can dance Yahoozy? Yes. Eh? Yeah, let me see. Yahoozy, Yahoozy, Yahoozy. Yeah, eh, eh. that's what it's your own. Now, me, I will now sing my own for you. So you dance to my own too. Yes. Hmm? okay this is it oya oh, be getting ready o oh, be getting ready o Okay. wọ́n kéré Okay. nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa àwọn ọmọdé wọ̀nyí kéré sí nọ́mbà wa. wọ́n kéré o wọ́n kéré o wọ́n kéré wọ́n sì wọ́ wọ́n sì wọ́ wọ́n sì wọ́. ìran màdùn àti ìṣẹ́ ṣáà ń gbélé báyìí ẹ̀dẹ̀ àwọn ọmọdé ń rojú yín lẹ̀ ọ̀dọ̀ yẹ́kẹ̀jọ máa ṣe irú àwọn eré tẹ̀ ṣe. oya let's sing mommy zone now let's sing for mommy you like to face. yes. and you you like to uh, face yeah let's do face. ooo oh, ooo oh, ooo oh, kòló mẹ́ta mẹ́ta kòló mẹ́ta mẹ́ta. ẹ wò ẹ wò ẹ ẹ ẹ ṣe àǹkan sọ wípé olóko tí ò bá mọ iye ọkà tó ní ẹyẹkẹyẹ máa fà wọn ọkà ẹ̀jẹ̀ ni ìyẹn túmọ̀ sí wípé bàbá tó bá wà tí ò bá mọyì ọmọ ẹ̀ ẹni ẹlẹ́ni ló máa gbà ṣe é ṣe. ẹni ẹlẹ́ni ò tiẹ̀ gbà ṣe mi ṣe lórí àwọn ilé torí mo mọyì àwọn ọmọ mi torí mo kúrò láwọn bàbá rádaràdá tí ò mọyì ọmọ àbí don't you know don't you know that i'm a real, real good daddy. Hmm, responsible husband. <laughs> ẹ ṣe. Oh, so báwo. ìfàǹtí pọ́lọ́wọ́ náà. olùbáwọ̀. ah ẹ wo ẹ ṣáà máa bá mi gbàdúrà màmí wọn mà tún ló dọ̀la kí pépà tó rẹ́dì kan ṣáà máa sọ pé custom sì sí ẹrù mi ẹ bá mi fi ṣàdúrà. ẹ̀dá ṣùgbọ́n ti gbowó wọ́n fi yẹn lẹ̀ wọ́n lọ́ọ́ tiẹ̀. tiẹ̀ lè ráyè o even between surely from now from now títí di maybe next week mi ò rò pé mo lè ráyè rárá. mo ní mi ò lè ráyè àbí nǹkan mi wà bẹ́ẹ̀ ni kí ló dé what's the problem. ẹ̀yin àti àlejò ń pariwo mọ́ra yín lórí fóònù. ọ̀rẹ́ mi kan tó ní òun fẹ́ kájọ ṣe business mo dẹ̀ ti ṣàlàyé fún pé mi ò lè ráyè in fact eh, ó ti dà mí láàmú títí títí tí mo ní kó fi bẹ̀ẹ́lẹ̀ pé kò ṣeé ṣe. ẹ bá má wàá pariwo mọ́ wọn àti pé kílẹ̀ ń parọ́ fún ṣé ẹ mọ̀ pé àgbàlagbà kò dáa kó máa purọ́ dẹ̀ ẹ wà á mọ́ wa nǹkan ẹ̀kọ́ wo la fẹ́ máa kọ́ wọn pẹ̀lú nǹkan tó ń ṣe. ilé kì í ṣòro pé mo ìwọ náà mọ báwọn èèyàn ṣe máa ń ṣe tó bá rí pé ó wà lọ́wọ́ èèyàn rest of money i don't have the time. mo ti gbọ́ ẹ wò ó rẹ̀ mí látàárọ̀ ẹ jẹ́ kí n wọlé kí n lè lọ prepare nǹkan tí máa jẹ. Mm, follow mommy follow mommy. àti ẹ̀gbọ́n pé wọn ò lè wá léyìí ṣé bá lè wá lọ́la ó wá pa fóònù mọ́ mi létí so máa fi pé òun lè fi mi ṣe fọ́níṣàn bí àlè ẹ̀rọ rò pé òun lè gbé mi sílé kó nǹkan àbádọ́ mi sí bíbá ẹ̀ kò tí ẹ lè wọ́ọ̀kù tó bẹ́ẹ̀ lè sí wá wá ní obìnrin kan ṣe kí nìkan àwọn gbé sí ọwọ́ ní àlè báwo ni oníyàlè pẹ̀lú àwọn ọkùnrin yìí bíbá ẹ̀ ó lè máa gbéyàn tí wọn fi hàn fi ṣe fọ́níṣàn òun lè wọ́ọ̀kù. Thank you ó ti ẹ̀ dáa. èpè ẹ̀pà mi ti wá dùn àìjírí mọ́ ẹ Michael tí bá pè ẹ́ ò ní gbàgbó wọ́n ti máa gbàgbó àmọ́ sọ pé ta ló sọ̀rọ̀ èmi máa ní ṣùgbọ́n máa ní. nínú ṣùgbọ́n kí ni gbogbo eléyìí náà báwo lọ́wọ́ bí ṣe máa ronú upside down báyìí náà ó pé aago mi mi ò gbé ṣé kò yẹ kó mọ̀ pé aago mi ló ti pèpè pèpè tí mi ò gbé yẹn mo busy ni or something ah wọ́n lè pa aago mi tí bá gbé gbọ́dọ̀ mọ̀jẹ̀rẹ́ àfẹnusọ àfẹnugbẹ̀sọ afárasọ olójú òfin mọ̀ràn wò wo jẹ́ kí n sọ fún ẹ̀sìn mi ò gbó aṣọ wàhálà lórí abiyamọ yẹn mi ò lè ṣe wàhálà yẹn mo ti sú mi kóríwá kó máa lọ́nlọ́ mi ò lè fẹ́ ẹ mọ́ mi lè fẹ́ ẹ mọ́ abiyamọ ni ẹ. ẹ ẹ ìsìlè òun pa abiyamọ ni mí ìgbà tó ti dà fún ìgbà yẹn ṣòun tẹ̀lé mi wọ́n pa abiyamọ ní ìgbà yẹn o bọ̀tí sì tó ti dà fún ẹ tó ti ń ṣiṣẹ́ sì tó ti ń lówó lọ́wọ́ wọ́n mọ̀ padà wọn kó mo ti bọ́ ọmọ rí àbí èmi ò lè ṣe wàhálà ọkàn mọ́ mi dẹ́mi lè má jẹ́ kú àbí àwọn àbàṣà oúnjẹ kò mọ́ mi lára máa ń gbé mi léèbi mike n throw up so yẹn sì tẹ̀lé àwọn ọ̀dọ́ pé yes wọ́n wọ́n ní tàbí láti máa ṣe nǹkan mẹ́yẹn mi ò ṣe mọ́ ni mo sọ mi lè fẹ́ mọ́. michael ọlọ́run ọba tó dá èmi àti ẹ ó máa dà ìfàyàlọ́yẹ mi àti ẹ ó máa dà oúnjẹ mi tó ń jẹ ó máa dà aṣọ mi tó ń wọ̀ ó máa dà fẹ́ michael. ọ̀tán láyé jẹ́ ìbẹ̀rẹ̀ mi jásí. ó dùn <laughs> wọ́n kó máa dùn náà ni mi ṣe mú kan lára ó dùn <laughs> Michael, ah, hell, ó dùn ọlọ́wọ́n ọba for a very long time ní tirẹ̀ tó dùn tó ẹ̀. Michael ló ti dùn jù. Báwo lẹ ṣe gbọ́ wọn bí àwọn kan pàtì síra fún mi? Excuse me. Hell! Abẹ́ ah! ọ̀pẹ wà ní ṣọ́ọ̀ṣì ẹ̀sìn ọlọ́run. Michael, ah, gbogbo bírè mi ń dàrú lọ́wọ́ ní ọlọ́run. Ṣé rí ìtẹ́sọ́ yẹn? Yes, darling. Ọlọ́run fi kẹ́ mi ni. Eh? Bíi pé ọlọ́run fi kàn gbà kan lọ́wọ́ mi ni. Ṣé rí ọwọ́ yìí bó ṣe rí kùnú yìí? Èyí tó lọ́n fi rọ́pò ni pé Michael o, má tọ̀wọ̀ ni mo fún ẹ. Hell! Tí wọ́n bá ti lè tọ ẹ̀wọ̀ báyìí n ò ní fẹ́ lọ kò dẹ̀ sí obìnrin náà mo ń fi ni tó tọ́ mi wò tí ò fẹ́ lọ. Michael ibi tí mo máa kú sí ni mo wà ẹ́ ọlọ́run ọba kan tó náà fi gbà kan lọ́wọ́ yìí ó bẹ̀tà ah Michael ó dàbí bàbá bàbá ram tó jẹ́ púpọ̀ máa gbéyàn sílé you know two minutes nù ló ti kàn wọ́n ti tán yóò mọ ah Michael máa kú sí nígbà yìí. Hmm. Michael. madam. excuse me Michael báwo ló ṣe ń ṣe báyìí náà. Ah pè mí ní madam madam bíi ti báwo ó máa pè mí ní honey you know sweetheart things like that má pè mí ní madam. ẹ wúlò ẹ fún mi ní ìgbà díẹ̀ sí kí n lè fi mọ wọn pè dáadáa madam ẹ ti mọ mi lẹ́nu. Michael sori jẹ́ kí n sọ kíní kan fún ẹ sori baba two minute noodles tí mò ń fẹ́ yẹn sori mm. tó bá jọ wọ yàrá lẹ́yìn kó ṣe one second kó dẹ̀ kàn kó dẹ̀ tán ọlọ́run ọba Michael ó jẹ́ kí feel like a woman ó jẹ́ kí feel like a complete ó mọ̀ kéèyàn kéèké ah Michael. Mm, mm, ah, Ọlọ́run ni máa ń dúpẹ́ fún. Ọlọ́run ni máa ń dúpẹ́ fún. Ṣé o rí látẹ̀lé Kejì lórúkọ mi jẹ́ sórí kó máa fún mi ní different angle bó jẹ́ kitchen bó jẹ́ toilet bó jẹ́ bathroom anywhere wọ́n sọ pé Kejì ìwọ náà mọ̀ pé mi gan ò bàjẹ́ mi gan rẹ̀dì ah my girl ti dùn jù ibi tí màá kú sí ni mo dé yìí tiẹ̀ kiss mi náà àwọn dáhùn my girl. iṣẹ́ tẹ̀ ń bẹ̀ mí ah, máa jẹ kọjá yìí o sọ pé iṣẹ́ tó ń bẹ̀ mí. ẹ ẹ ṣe rí ẹ ẹ tí ìbá ṣe pé bóyá ti bá lé yín ni èmi gan náà mi ìfẹ́ sá fún yín. Michael igbó igbó igbó nílé balẹ̀ you understand he's a bloody old man igbó nílé ẹ̀ sórí ìwọ gangan ni mo need you understand so mo kàn fẹ́ kó wà ń bẹ̀ fún mi èmi náà dẹ̀ wà ń bẹ̀ fún ẹ kéjì ni mo ń jẹ. Ah. ẹ jẹ́ sáré lọ jẹ ẹsẹ oúnjẹ tá a máa jẹ ẹ sáré lọ sí ewu oh, Michael Michael ìwọ olólówó orí mi bí mo ṣe wọ̀ ẹ̀mí mo máa sún oúnjẹ fún ìwà máa máa jókòó ni wàá máa jẹun tí ẹni pé po service mi dáadáa ó mọ̀ kó tẹ́ mi lọ́rùn kí n ṣe bàbá òṣì kan tó fún mi ṣe furnition lé ah ìwọ náà bá mo máa dúpẹ́ ẹlẹ́dàá mi ò mo dúpẹ́ o kí lorúkọ security man wa gan pàápàá gbé mi ò gẹ̀ tẹ̀ mọ́. ẹ ẹ mọ nǹkan tiẹ fún lẹ àdìsá ah, wò wá sóríire tó bá mi gbé Michael wa o ah ìwọ dáhùn. Eh? tẹ bá ní kí n má lọ sóúnjẹ ní mm-hmm. kitchen ẹ jẹ́ ká wọlé ká dáná. Michael. Kàlọ́ Adano. Kadano. Kàdáná. Fẹ́ lọ ṣe mí ní <laughs> àwọn dáràn. Michael ibi tí mo wá kú sí ni mo dé yìí. Kàlọ́ dáná. Àdáná. Kàkóná bo Ṣé ní. Okay the other way round. Oh God. Ibo lẹ múra lọ lẹ́yìn. Èmi ò ṣàǹṣọ́jọ́ tẹ máa ń lọ ibi iṣẹ́ ọ̀gá ló ránṣẹ́ pè mí wọn náà fẹ́ ràn mí iṣẹ́ kan. Ah, ẹ wò ẹ wá ẹ ṣàlàyé fún wọn wípé àwa náà fẹ́ máa rójú yín lé lọ́sàn-án <laughs> ẹni tẹ́ tún máa ń wà níta rò pé a máa fara mọ́ yín lẹ tún máa jáde lọ. màá ṣàlàyé fún ọ má wò rí ẹ ń bọ̀. ẹ má pẹ́ o ẹ má pẹ́ ni mo sọ yẹn o ṣe ti gbọ́. rárá nǹkan bọ̀ bẹ́ẹ̀. mo ti gbọ́ ẹ ṣáà má pẹ́ o. ó dà bọ̀ sista mi hmm? ẹ mọ̀ rí sọ fún mi pé kò sóun jẹ́ ń dé mọ́. èwo ni ò sí lẹ́nu àwọn oúnjẹ. kò sí rice kò dẹ̀ sẹ́dùbọ̀ plantain náà dẹ̀ ti tán. tó bá tiẹ̀ jẹ́ pé rice àti plantain ni ò sí lé agbọ́ yẹn àwa la máa ń jẹ yẹn èlùbọ́ tó tún jẹ́ pé òun náà máa ń jẹ ń tiwọn ló tún ló ti tán yìí sí ẹ́ kódà ṣé díẹ̀ ṣáàṣìkù lè jẹ lẹ́yìn. ó sì wà mọ́. lọ mánéjì yẹn kó o ṣe kan tó dé kan jẹ yẹn tó bá dẹ̀ di ọ̀la àwọn ará wa màá ṣàlàyé fún ọ tó bá dé. àti ní kò fún ìfọ̀nà kí ló ń bẹ̀rù fún láti jọ. àyà mi ò já. ó ṣù. ọlọ ó ṣù. bí a tó ń gbé dáwọ ayé bóyá ká lọ sínú. màá kó síbẹ̀ mo sọ fún ẹ. ẹ tún fa nǹkan fún ọ̀sẹ̀ yìí. ó oh, dẹ̀ mo sọ pé kó má máa lo ẹ fún mi kí ni pọ́blẹ̀mù ẹ ah, kéjì. a tó kó tó kó lẹ́nu. forgive me, which Uncle Sebo was. Oh my darling. Ṣé orí kọ̀ọ̀kan? Èyí rárá o, ayé kàkiri ya kò lóore mú mi o. Bàbá Jẹ́bà. ṣe kinní kan sà. bí èwo. ẹ nípa Michael ni sà. torí ó dàbí pé àyè ti ń gba tápà rẹ̀ ní ìsìn ó ti fẹ́ máa kọ́lé ìgbónú. kí ló rí tó fi sọ bẹ́ẹ̀. ọ̀gá the way tí Michael fi tó máa ń rìn kiri nínú ilé yẹn sà mi rò pé responsible person kan yẹ kó máa rìn bẹ́ẹ̀ yẹn ọ̀hún àti màdàmú. bíi kí Michael kó kàn máa kó máa wọ ṣòkòtò pínpínpín káàkiri inú ilé kò jọ pátá kò jọ ṣòkòtò kan báyìí tó máa ń wọ ọ̀gá. mo trust Michael kì í ṣèyàn bẹ́ẹ̀ ó jẹ́ èèyàn kan tí mo nígbàgbọ́ nú ẹ̀ mo dẹ̀ mọ̀ pé tó farabalẹ̀ ni kò jẹ́ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. ọ̀gá bẹ́ẹ̀ bá dẹjúlẹ̀ yín náà àrí musa. ẹ ṣó dẹ̀ mọ̀ pé èmi náà kì í ṣọmọdé èyí tó sọ fún mi yìí ń sìn màá mú díẹ̀ ló ń bẹ̀ èmi náà dẹjúlẹ̀ kí n lè rí mú kò yẹ ṣé kìí ṣe pé wà àti michael ti níjà tí. Ah, ọlọ́run ò jẹ́ ọ̀gá kàyẹ́ pé irú àgbọ̀dọ̀ máa àwa yìí ò lè gbé ikú kọ́dẹ̀ lè máa lọ́wọ́. Ah, ìrìn àjò wa yìí pọ̀ ebi ń pa mí. <laughs> tó o bá rí ilé oúnjẹ ìgbàlódé kan kó o dúró ń bẹ̀ kó o jẹ́ àjẹ. <laughs> ọ̀gá kébì náà má yanu sọ̀rọ̀ ni <laughs> ó ti ń ṣe mí náà bẹ́ẹ̀ láti àárọ̀ ó ti ń ṣe mí bẹ́ẹ̀ sà. ibi tí ń pàwọ̀ náà. ẹ̀wọ̀n kí n má yanu sọ̀rọ̀ ni sà. ǹjẹ́ awábì kan ká ti jẹun. bóyá níbi ọ̀dọ́ màdàmú tá ti dúró jẹun. kò sí wàhálà kò sí wàhálà ṣùgbọ́n ọ̀rọ̀ Michael tó wá dálẹ̀ yìí ah, Michael ojú ẹ̀ tutù ju gbogbo ohun tí wọ́n ń sọ yẹn lọ. wọ́n fún wa ní tá a máa jẹ́ kí n wá ibi jókòó. tó lọ́tọ̀. nú ẹ tẹ́jú. má hàn ní mi bí o torí ọlọ́run mo fọlọ́run bẹ̀ kejì má hàn ní mi o Michael ó yá gbé sí lẹ́nu. Michael ọ̀hún dákẹ́ o gbé sí lẹ́nu. kí ni Michael apá kan ẹ tó fẹ́ fi gbé sí lẹ́nu yẹn òun ni kò fi gbé sí lẹ́nu. apá ilé iṣọ́ ti kò lè gùn débẹ̀ o. ìbáwọn ẹ kó lọ̀tún àbí kó lóòsì mo ní kò gbèsè àti mo káyé mọ́ ni gbèsè lẹ́yìn. ṣe rí ọ̀gá ṣe rí gbogbo tó ṣẹlẹ̀ iṣẹ́ ìṣù ni mi ò mọ̀ ń pa ẹ pípẹ́ ṣe ṣe mí gan àbẹ́ ẹ kó wọ́n fògùn mú mi tó ló ṣe ṣe gbogbo ẹ kò yé mi kò yé mi dìísí gan ẹ jọ. ṣéṣù ó dẹ̀ gba inú mi láti máa sọ ìsọkúsọ jáde lẹ́nu pé iṣẹ́ ìṣù anyway kò sí bí wọ́n ṣe lè ṣe bòlò láyé yìí tí ò ní rògbẹ́ ìjọ tó ń mú ẹ wá mo rò pé ọmọ gidi kan ní ẹni mi ò mọ̀ pé ọmọ lásán lásán èkejì ajá wèrè alápá kan ẹ wo olúwa mi kẹ́lẹ̀ máa wo lórí burúkú ìfẹ́ kó bá mi ni o mo wí fún tó o ó sọ fún mi ó ní ìyàwó ọ̀gá jù sómo à tó má jù sí ẹ má hàn má hàn ó wí fún tó ó fẹ́ kó bá mi lórí burúkú ni o. ó dáa ṣé ìwọ àdìsá tí kì í bá ṣe pé o dún lórí burúkú grade one ǹjẹ́ ìwọ fúnra ara ẹ o pè mí pé ọ̀gá nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ilé yìí tí ò dẹ̀ yẹ kọ́ rí bẹ́ẹ̀ ṣó o pè mí ah, ọ̀gá ẹ̀ ní fúnra ni agbóyúndú ẹ̀ gbé ni. ọ̀gá kò lè pè yín kò lè sọ fún yín àjọmọ̀ àwọn méjèèjì ni ọ̀gá. ah, yàrá bàbá ẹ ṣí èrè ìlànà ah, ah, mi ní jèrè yìí ààrẹ ṣe ọ̀gá fẹ́rẹ̀ ààrẹ ṣe ọ̀gá ṣe ní ọ̀gá. ṣe kó máa bàjẹ́ ní ẹ̀rọ ṣe ọgbọ́n tẹ̀lé sí wọn nílé. yẹ̀wò yálé. kí wọ́n tẹ̀ èṣù ní oṣù yìí ah, ọ̀gá olùrà báwo ló fún yìí wà lọ́wọ́ lọ́wọ́ àforí ẹ̀wúrú ni ó ṣe orí ẹ̀wúrú ni. ọmọ ṣe ó dùn mí ẹ ìwúwálé sásìkò tó wájú àsìkò tẹ bá délé ni tẹ bá rí ní táwọn kìnnìún burúkú wọn ìdánwò ah, ṣé mo sọ fún yín òní tẹ bá rí kíní burúkú ṣe rárá mọ̀dàmú tí ń rún mọ́lẹ̀ ọ̀dà ajé òdì. bàbá pẹ̀lú adúlé bí mo ṣe máa ń tọ́jú yín tí mo máa ń fún yín lóúnjẹ ṣó dáa báyìí kí ẹ ká gbà máa sọ kọ́tọ̀kọ̀tàn. you better shut up láì ní tìjú oníranù oníṣìnà. bàbá iyọ̀ mi Baba. ló máa da yín lẹ́jọ́ lágbára ọlọ́run. ọ̀gá ẹ jẹ́ kí n pe máa ń lọ. wọ́n pe máa ń wọ̀ ẹ̀kọ́ àbáwọn akẹ́rù. bàbá yẹn bàbá yẹn bàbá yẹn bàbá yẹn bàbá yẹn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ìwọ lè dàgbò kí n ilẹ̀ ìwọ dàgbò kí n ilẹ̀ ìwọ ló ti sí o sórí ibi tó bá tó ta bórí ẹ̀rọ báyìí sìn ó ti dẹ̀ ti mí sí o. mọ̀kẹ́ yìí ṣé kò rẹ̀ ṣá kí ló sọ lẹ́nu tí ó dùn yìí dámi lóhùn yóò rọ̀ bí kò lọ sọ lágbárí ẹnu yìí ah ṣé tí màá ní kò tọ́ ọ̀bọ̀ náà ṣé wà tọ́ ọ̀bọ̀ náà ni tábà pé kò fùwàkà tó rojú pọ̀ tó wá padà fùwàkà yẹn ajẹ́ kó ti wà lọ́kàn yẹn láti ṣe ni ó ti wà nínú máìdì yẹn kó máa ṣe kíni kó máa wakọ̀ ìyàwó ọ̀gá ni ìyẹn màdámù wà ní mo tiẹ̀ sí. wọ́n kọ́ ló kì mí lẹ́yìn torí kì máa lọ wà lẹ́yìn bíi kì í ṣe wọn náà ni. wọ́n wà lẹ́yìn ìkélé ìkélé mi afẹ́fẹ́ ti fẹ́ àti rífù rẹ̀ dìyẹ gbogbo nǹkan tó ṣe pátápátá báyìí ó ti tú sí mi lọ́wọ́ olójú òkòrò ọkùnrin ó lè. àbáwọ̀ òṣìṣẹ́ ni mọ̀kẹ́lì ìsílẹ̀. kí ló fẹ́ ṣe yẹn dámi ló mọ̀kẹ́lì ṣé o mọ̀ pé apá ráìtì ẹ̀ ló ní problem sórí lẹ́ẹ̀tẹ̀ tó bá fi lọ jù lásán tó bá bà mí lẹ́nu. ó fẹnu sí ni. èmi wà ọ̀la ètò tí mo máa dé ìpàdé àbáyé lásán máa jáàbò ẹni kí ló ń ṣe ẹ ẹ ìwòwò bí ìyàwó àbẹ̀ní sórí tí wọn náà sọ ẹ burú jù ó burú jù wọn máa pọ̀ mọ́dé sí ló máa ń dá sí kí ni tiẹ̀. bọ̀dá àdìsá ọjọ́ tí mo wá sí ìgbà ìgbẹ̀yìn ó sọ fún mi pé òun ò lè fẹ́ tó bá ti bímọ rí mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa fẹ́. ẹ ọjọ́ kádé kò jọ gàtì iye iye eléyìí gan-an bó ṣe wà yìí onífura bá lóye ti tọmọ rí ṣé wọ́n ti tọmọ rí ni. bùdárì sà kò lè yé yín mo ti sọ fẹ́ tẹ́lẹ̀ pé ọmọ yóò ń mi ọmọ ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi yẹn ti wá kú àdẹ̀fẹ́ kọ́ mọ́ ẹ̀ mọ̀ pé òun ò ní àlàyé mọ́ ló jẹ́ kí n máa tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ mi. ọmọ ọkọ ọrùn ni how many months náà ti gbọ́mọ yẹn lẹ̀ fún ọ. three years péré ni náà. ẹ o bẹ three years ni. èmi ni mò ń tọ́jú ẹ̀ mi lè parọ́ yẹn èmi ni mò ń tọ́jú ẹ̀. ṣé ṣé wọ́n fi rọ́ dá ẹ̀yin obìnrin àbọ̀n fi rọ́ ọmọ yín ìwọ kọ́ ló bí ọmọ o ti wá èmi ti fẹ́ mọ̀ sí bójú ọ̀rọ̀ ló bí o kì í ṣe ọ̀rọ̀ ló bí o ó jọ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ o kò jọ ọmọ ẹ̀gbọ́n nǹkan ti fẹ́ mọ̀ ni pé láti sí lọ́mìfẹ́ rí ìfẹ́ mọ́ máa lọ́lé yín máa lọ́lé yín ìfẹ́ rẹ mọ́. kémi máa lọ Michael kémi máa lọ òkè ojú yìí ni mò ń tì wọ́n dáàdì sáà. má lọ bọ̀ tiẹ̀. kó má lọ bó. kó bọ́ta. màmá bọ́ mọ̀ kẹ́lẹ́ sọ́rí yóò sọ ẹ̀ mi ò kò jẹ mi ò lè gbọ́ ẹ mú àti pé wọ́n gbọ́ fún ààrẹ oní problem tọ́ba ní stamina wọ́ọ̀ṣì náà fi ń gbòòrò òun á sọ̀rọ̀ bí ẹ̀jẹ̀ lẹ́nu ọ̀rẹ́ ìjọ ìṣẹ́ mọ́mà filẹ̀ làwọn mi ò lọ tó tó làwọn kó làwọn mi dá padà síbẹ̀. wà á fara di o lágbára di. láti sà ó dà o. àwọn olórí burúkú iná ṣé tí ní tó lọ tẹ́lẹ̀ yìí. lọ́jọ́ kan ọ̀pọ̀jù. wọ́n lórí lọ́lọ́jọ́ gbogbo ẹ wo béèyàn bá ń bẹ láyé ìtọ́ba lè ní sùúrù tó sì ṣiṣẹ́ takuntakun pẹ̀lú sùúrù báyìí ni ó fi rí gbogbo ohun tí ń wà gbogbo ohun tí ń wà ni ó tó lọ́wọ́ pẹ̀lú ìrọ̀rùn ẹ lọ rè é ní sùúrù nítorí akánjú owó ogun ní lọ o. bá mi kí lẹ́ ń sọ lẹ́nu tí ó dùn yìí sùúrù kínní ẹ̀rọ bàtà méjèèjì ti ní sùúrù bọ̀ bá mi àfẹ̀dó sùúrù lérè mọ́ rárá bá ṣe wà yìí ọlọ́ṣọ́gbó ni straight ṣé ó dà kí ọmọ tí ò tó yàn ọmọ kékeré kọ kó má mọ́wọ́ ọ̀la kó má fi gbára lójú lọ́tùn àti lósì kéde. ẹ wo bàbá ṣe rí sùúrù yẹn ti tó a fẹ́ ṣe sùúrù mọ́ bóyá a sọ fún mi bẹ́ẹ̀ ṣe rà méjì yìí ìjókòó wa gan ti mú fura dání pé àgbádùn ìyà ń jẹ wá ló ń jẹ bẹ́ẹ̀ àgbádùn bó ṣe wà yẹn àárùn síra wa ó máa ń rùn sí mi dáadáa ń gbà mí gidi gan-an tí máa ń bomú bóyá ń gbà mí èmi náà máa ń rùn sí bọ́ àjẹ́ ká mu àjẹ́ àsọ fún wa débẹ̀ torí kí ni ìṣẹ́ ti mú wa ó ti gbilẹ̀ lára wa bí nǹkan míì ń tá a bá yín fún nìyẹn kẹ bá wa wọ́nà tá a fi gbọ́n gbogbo iṣẹ́ inú ẹ̀dẹ́ ní ká ṣe sùúrù a ṣe sùúrù mọ́ o. ọ̀dà ọ̀dà bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yín ti ń yé mi bí mo bá já náà ẹ fẹ́ sògùn owó nù o kò ṣe pé ẹ fẹ́ jànà bá mi ẹ ti nà. ọ̀nà tá a gbé gbà wá ẹ gbọ́ oníkiri ọmọkùnrin là á ṣe. ọjẹ ọjẹ ọjẹ ọjẹ jù eléyìí jẹ. àbẹ̀wò bá mi kí lẹ́yìn sọ́lẹ́ni tí ó dùn ní ìwé ni ó jẹ́ ó jẹ́ ó jẹ́ jù kí ló ń jẹ́ jù. ẹ wá ìtẹ́ ẹ̀sọ́ yẹn mi ò kò yẹ ara kódà kan mi gbọ́n mú ìkíní àrùn ìkíní abẹ́ mi. irọ́ mo fẹ́ kọ́ pé mi bàbá lágbájá láti bàbá baba emmanuel baba kòfóròlá baba òkèkèọlá. ọ̀dà ẹja ṣètà lébù àdá àjìnà. fún ta ni. fẹ́yìn méjèèjì ni mẹ́yìn lẹ ní gbogbo ọ̀nà. ọ jẹ́ ń ṣàlàyé sórí ọ̀kan bí a bá ṣiṣẹ́ yìí sí tégbò bẹ̀ bá ti ń kẹ̀ tó ń kẹ̀ hò owó ọmọ ya tì tí bá ti ń kẹ̀ hò owó ọmọ ya tì ẹ lówó tọ́pọ̀. sọ ti mo ní ẹ má sọ ń sìn ẹlẹ́fẹ́ sọ ṣe ti gúnlẹ̀ à ṣe ẹ̀wọ́n ni kó lù ẹ ṣoògùn owó kó má jókòó àwùjọ kó má bẹ̀ sí márùn kó márùn gbù kó márùn gbòòlà ó sọ sí ní àdìsá. ìyẹn tẹ́ ẹ̀dùn ẹ̀ náà kó omi dé tán nìsín kí n má ṣe bí ọlọ́lá kàn wá pè mí sí ṣáàmánù kìsànkàn kí n wá jókòó kí n fẹ́ kí n fẹ́ kẹ̀kẹ̀kẹ̀ kàn wá ní àyẹ̀bá o ṣáàmánù wa irú sóhùn náà bùsàrà tó ń gbòòlà yìí kàn wá ń ṣe láì pẹ̀lú mi àwa àwa àwa ò ṣe yẹn o egbò kò dójú egbò lèyàn lo pẹfúmù tó bá tó bá dójú egbò gan sùnwébí ò ní ka mọ́ o dádùn alágbó ò ní ka mọ́ òun lè sìn ó ti yọ bí ogún ọdún sí mi kò tí ì jiná màá tún mọ́gbò mi màá tún jò mọ́ ìwé ọ̀rọ̀ àṣe àṣe àṣe. <sighs> ọ̀dà bẹ́ẹ̀ bá ní ti alákọ̀ọ́kọ́ ò dáa tẹ́ ẹ ní tẹ́lẹ̀ kejì òṣùwọ̀n ẹja ṣètò ọlọ́mọ ẹja gbìyànjú èèyàn wò ẹ gbọ́ bẹ́ẹ̀ báyìí lè rọ́mọ méjì kò déyìn ìkan nìkan láàfin ṣe ẹ̀wọ́ àìfodindi èèyàn wúwo ká má lówó lọ́wọ́ ẹ là tẹ́ pẹrẹ ẹ sàkélẹ̀ ẹ lòmí orí mi là bẹ́ẹ̀ mo sọ dán lójú. ẹ ẹ ẹ bá mi sẹ́rí yẹn sọ gbẹ̀yìn ìyẹn yẹn sì ń da tọlọ́mọ yẹn ìyẹn ò lè rárá báwọn máa lọ bí yábì àdúgbò bíi mẹ́ta tákọ́ bẹ́ẹ̀ sì play àwílé ológo bá ee àwọn máa tẹ̀lé wa ájó tẹ̀lé wa lẹ́yìn àkó wọn sí mọ́tò àwọn tó àgbè bòmí àwọn á ń pọ̀ play e, ìkọ́ pé wá ẹ̀mí o wá ẹ̀mí o ìyá bàbá kan yẹn náà máa tún wọlé àbí fi ìdí tẹ̀lé wọn bàlágà máa ya bo wọn máa ya àyà àyà bo wọn sínú ọkọ. àrí. àṣẹ. ẹ má jẹ́ kó pẹ́ o ẹ má jẹ́ kó pẹ́ o adétán. nọ̀rọ̀ o a. Ah. mo ti nọ̀rọ̀ o adétán. mo ṣe nọ̀rọ̀ o àbá adétán. Oh! shears fún wọn. ẹ èwo ni jẹ́ shears. so ọmọ tó wà nù wọn ó dàbò ni as in ló cross so a láti ṣe iṣẹ́ abẹ fún wọn. iṣẹ́ abẹ yéè. ẹ má ṣe yé wáyé ẹ sáré lọ one hundred thousand naira wá ń sìn kẹlẹ wà ah! tó wọ́pọ̀ wí kalẹ̀ bẹ̀rẹ̀ ṣe lórí wọn ẹjọ́ ẹ ṣe kíá toro ti ń rẹ ìyàwó yín alẹ́ ní gbọ́lá. hundred thousand. bẹ́ẹ̀ ni bàbá. Ah, mo pe ẹ ẹ dákun ẹ jọ̀ọ́ dókítà ẹ máa bá ń báṣẹ́ lọ. ẹ ṣe kíá ẹ ṣe kíá ẹ dákun tó lọ. ẹ má lọ. take care ẹ̀ ní school hmm? and you make sure you take your snacks. Eh, Ayọ̀mídé. hundred thousand naira ní. ọ̀gá ẹ mọ̀ ṣé mo dúpẹ́. ẹ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ ṣé mo dúpẹ́. kò tọ́pẹ́ kò tọ́pẹ́ kò tọ́pẹ́. èmi náà da ọ̀gá. a ní kò tọ́pẹ́ sẹ́ ẹ tètè máa lọ ah, eh. mi délé ìwé láàárọ̀ yìí tó bá tún ṣíwọ́ lọ́sàn-án màá lọ gbé wọn. Ah, ó ti ọ̀gá ẹ jẹ́ mọ́ kó wọn náà àwọ̀ n bá èmi máa kàn gbé wọn sẹ́nu ọ̀nà iléèwé tiwọn èmi ó sì mọ gbọ̀nà ọ̀hún lọ. Eh, eh, bàbá bàbá ẹ má yọra yín lẹ́nu ṣe rí gbogbo wa náà ni ayọ̀ ìfọ̀jẹ̀ òde bá a dẹ̀ fẹ́ ṣe nǹkan tó máa níyín lára fún yín ẹ jẹ́ kí dáàdì wa kan lọ gbé àwọn mọ́lẹ̀ níléèwé ìyàwó yín wà lọ́sítù òun rọ̀bí lọ́wọ́ èmi gan lè lọ drop àwọn ọmọ skul ìyẹn ò bá nǹkan kan jẹ́ lé ní gbogbo alájọ ń yọ̀ pọ̀. Ah, ẹ ṣe kí ìsìmọ̀ ṣé bọ́kọ̀ náà ni n ó lò ọ̀nà ọbẹ̀ náà ni n ó sì gbà lọ ẹjẹ́ mọ́ kó wọn lọ nígbà tí já wọn sẹ́nu ọ̀nà léèwé màmá àbọ̀ òun lọ ọ̀yá ayọ̀mídé ẹ̀jẹ̀ àná. Love you, my daddy. Bye. Ayọ̀mídé. bá mi ìyá sọdún o àwọn ọmọ tí àsọ yẹn àti rí wọn o. ẹ kárí àwọn dà kì í ṣe pé bóyá wọ́n wà nígbà pẹ̀lú wá sí o àmọ́ lóòótọ́ àti rí wọn ohun tó ṣẹlẹ̀ ni pé bá ṣe máa kó wọn kó òǹbí tán wà tí ò ní sí wàhálà òun ni ìṣòro tó kojú àmì èjì báyìí àṣẹ ní ká wá bá yín torí tá a bá ní ká fi gìrì kó wọn àwọn èèyàn lọ ya kó lọ dáríwó. Ah. èmi lè wá fẹ́ kí n ṣe fún yín gan. Ah. tí ó yà ṣe wá bá yín ń tẹ̀lé ṣe tẹ́ pé àá fi kó nírọ̀wọ́ rọrùn láṣẹ wá bá yín. ọ̀dà ọ̀dà ẹ fún mi ṣèjú kan. Ele não vai confirmar melhor, ele é melhor. kọ́ tó máa ṣẹlẹ̀ gbé kẹ́kún fàdúrà ẹ máa gbàdúrà gidi gan-an ọlọ́run á sọ òun láyọ̀ àtàkùnfíà. ẹ ṣe iṣẹ́ abẹ náà. iṣẹ́ abẹ náà ni ẹ kún fàdúrà gidi gan. ó wàá sọ̀rọ̀ láì kàkà yìí. ẹ dákun kẹ máa rí pé ẹ bá mi jẹ. àdá ọbẹ̀ ẹ jókòó ọlọ́run ẹ ẹ jókòó ẹ farabalẹ̀ gbọ́ ẹ pẹ̀lẹ́ ta. wínrín wínrín ọba lùbọ̀n wínrín wínrín ọba lùbọ̀n kọ́ wa ń de fù báyìí ẹ Michael àwọn ọmọ tó ń lọ rè kó wa kọ́ ọ ṣáájú ẹ̀ dọ́hùn kọ́ ọ lọ rè dàlúkú ìjọ ọmọ òrìṣà alágẹmọ ọgá mọ̀ ń bá wíwọn o tọ́ba dóde báyìí ṣe ní pàwọ̀dà agbẹ́niga ní alado mariwo aládọ́ yàwó ọrùn ọ̀pẹ. a kì í mẹ́nu kíkorò ṣòro lọ́dún. epo ẹ̀pà lọ́jọ́ kó sí ẹ̀lírí ní tọ́ba jọun báyìí là bí wéhun. àbọ̀ ní bọ́lọ́jà lójú àpadà kọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. bàbá bàbá. àwọn ọmọ mi dà. bàbá bàbá. ẹ̀ẹ́ ẹ̀yin ọmọ bàbá. tèmi tọ́gbẹ́. ẹ̀yin ọmọ bàbá. dadi ẹgbẹ́ máa jẹ́ sínú ọ̀lẹ́. you you you you sọ fún mi pé bàbá pẹ̀lẹ́. àkọ̀tán láyé jẹ́ o bẹ́nìyàn bá fẹ̀wẹ́ tó korò sẹ́nu kò ní dùn lẹ́nu òwe. àṣẹgbẹ́ kan ò sí o ẹja ṣe rere ọ̀rẹ́ o torí èrè a ò gbẹ̀san. àtúbọ̀tán láyé jẹ́ o bẹ́nìyàn bá fẹ̀wẹ́ tó korò sẹ́nu kò ní dùn lẹ́nu àṣegbé kan ò sí o ẹja ṣe rere ọ̀rẹ́ o torí èrè a ó gbẹ̀san. ènìyàn ọlọ́run sẹ̀sán a ò ní gbé wúlò ká fi káàbù rẹ̀ kìlẹ̀ tó pọ̀ ṣìkàyé o ohun rere á ti bàjẹ́ o ara mi ò. ọ̀tán láyé já o ènìyàn bá fẹ̀wẹ́ tó korò sẹ́nu kò ní dùn lẹ́nu àṣẹgbẹ́ kan ò sí o ẹja ṣe rere ọ̀rẹ́ o torí èrè a. ajá kò ní gbẹ́lẹ̀ láì gbẹ̀san láì gbẹ̀san ara mi ò ẹ̀ ṣe rere torí náà ó yẹ ká ṣe rere o àtúbọ̀tán láyé já ọ lẹ́nìyàn bá fẹ́wẹ́ tó korò sẹ́nu.